jẹ́ pé ẹni tí ń ṣe àdúrà fúnra rẹ̀ nìkan ọ̀kan wa tábà ń ṣe àdúrà tábà ti parí àdúrà wa á ṣe àmì á ṣe àmì torí kó ń ṣe ọlọ́run ọba ìfẹ́ràn fúnra rẹ̀ kó máa bá orí arákùnrin ìkanjọ́ kan tí ń ṣe àdúrà nígbà tó ṣàdúrà tán ó kàn dá ilé náà ni kó ń ṣe ọlọ́run ọba kan pé ní ó àmì sọ pé àmì ọba sọ pé àmì ìgbà tí ẹ̀ ń jẹ́ àmì òun tẹ̀ òun náà ni so pẹ̀lú ẹ̀rí eléyìí then wọ́n tún wà nù ṣìkáyà náà wípé ní àwọn sálàfà sọ pé ní inni inni dáin fa aminu inni dáin fa aminu èmi ń ṣe àdúrà èyí ní ẹ̀ ṣe amina then àwọn apá kan sọ pé nínú ìtàn ànábì Musa àti Harun pàtí à ń ṣe àdúrà Musa nìkan ní ń ṣe àdúrà but ànábì Harun ń ṣe àmì tàtọ́lá wọn sọ ní pé kọ́dùkù yìí bá dá àwa tó kò máa ọlọ́run ti gbàdúrà ẹ̀yìn méjèèjì tó túmọ̀ sí pé ní ẹni tí ń ṣàdúrà orígun kan ni ẹni tí ń ṣe ámínà orígun kan lòun náà tó bá ń ṣàdúrà yìí máa ń ṣe ámínì ààrẹ náà ni ó ń ṣe ọlọ́run bá ti sọ wípé sallallahu alaihi wasallam tí tí imam bá ṣe wàlá bọ̀ọ̀lìn ẹ̀rí pé àdúrà ni ìhìdínà sọ̀rọ̀kọ̀ almustaqim sọ̀rọ̀kọ̀ lẹ́dínà an'amta aléhìm ọ̀gáyìrì magbubi aléhìm wàlá bọ̀ọ̀lìn tí a nábì ní káwí sọ̀lá àkàlùkàkólú àmín ká ṣe àmìnà sọ̀lá alam tẹ́bí mà ní wípé tá bá ń ṣe àdúrà ìyẹn máa ń ṣe àmìnà èyí tí ah, ta ni ó gbọ́wọ́ sókè náà méjèèjì ṣẹni tẹ́ ń ṣàdúrà ní àbí ẹni tẹ́ ń ṣe àdúrà àti ẹni tí tí ń ṣe àmì ibẹ̀ làwọn àfáà ti ní ọ̀rọ̀ méjì àwọn kan ní pé ẹni tí ń ṣe àdúrà nìkan yóò bọ̀ sókè àwọn kan tán jòkó lẹ́wọ́n kan máa ṣe àmì àmì àmì nì àwọn kan oúnjẹ ọlọ́run sọ̀rọ̀ fún ọ̀rọ̀ ìpè ní iná lọ́wọ́ àgbàlá àyè ìjọ́ni ọlọ́run ọba ọba tó máa ń ti yóni kẹsẹ́ yìí mi ní abúlé yìí àyẹ̀rẹ́fà ilé yẹn dàbò ọ̀yọ́rọ́ dàbò kàtà pé èèyàn ní sẹ́wọ́n sí ọlọ́run wá káwọ́ náà lókè ọlọ́run ó gba àdúrà tó lóòótọ́ àwọn péjì ìdíkọ́ ọlọ́run da àdúrà lé ní àtẹ́lẹwọ́ nínú súnà àdúrà lókè ìtẹ́wọ́ náà ló wà nù àdéhùn arákùnrin kan tí ó ń ṣe ọlọ́run bá sọ̀rọ̀ lọ́wọ́ àìpé ní aṣááṣá agbára aṣááṣá agbára yẹmúgbì àdéhùn onáwó mi kẹ̀kúlù ya Rabb ya Rabb gbogbo nǹkan tí máa mú kí àdúrà gbà mí bẹ lára rẹ̀ ọ̀kẹ́ ò tẹ́wọ́ sókè àwọn gájọ ọgbà kí n sọ pé ya Rabb ya Rabb mú kájọ ọgbà kéèyàn ó wà ní ìṣẹ́sẹ́ pé ní ó ní ìdí àánú ọmọdé àgbà but oyún tí wọ́n wá padà wá ka àwọn kankan tí ń bẹ lára rẹ̀ tí ò jẹ́ kí àdúrà rẹ̀ gbà tó Allahu ta'ala àlámú kí o ṣe àmì nínú àsúnà àdúrà yìí kí o táwọ́ sókè náà nínú súnà àdúrà yìí Allahu ta'ala àlámú sọ́wọ́ àtúndẹ̀gbà fún ọ̀hún. Thank you. ẹnu wa tó ṣe gbogbo àgbà bàbá ṣe ọ̀nà àdúrà pé ọ̀nà tá à ń gbà ṣe ó lè pín sí oríṣiríṣi ṣẹ́rí duawu mutlakọ̀ duawu mutlakọ̀ that is absolute supplication téèyàn fi ń bẹ lọ́n fúnra rárá rẹ̀ tí ó kàn jòkó tó mo fẹ́ ṣàdúrà kò yá pé ó dáa kí wọ́n mìíràn ó ní àsìkò kan àti àsìkò yìí ó èmi nìkan náà nípa àbúrò tó fún kan káàbọ̀ pé lẹ́yìn ìrún náà ni tí wọ́n fi kẹ́wọ́ sókè tí wọ́n fi bẹ̀ lọ́n torí pé ọlọ́run ọba bẹnu àdìsí pé ọlọ́run ọba a máa bínú bí òun bá béèrè so mọ́tíláàkù àdúrà nù kò yí òun súnà sí ìṣẹ́wọ́ gbogbo àti àbátí ń bẹ lọ́n lọ́n kàánú wá o lọ́n kàánú wá o bí òun bá tẹ́wọ́ sí ìtọ́nà yẹn o òtún súnà yẹn ló dé ìṣẹ́wọ́ ọdẹ ni kí n mọ níbi kótóbà jùmọ̀ níbi kótóbà jùmọ̀ ẹ̀rí pé nígbẹ̀yìn rẹ̀ imam máa ń ṣe àdúrà oríṣẹ́ ọlọ́nkọ̀lọ́ àkọ́lá máa ń ṣe àdúrà láàánà fi ń ṣe níbẹ̀ ní máa ń na ìkasókè ní ọlọ́wà àkọ́lá a máa na kasókè àti máa tẹ́wọ́ báyìí lọ́pọ̀lọpọ̀ bá máa na pàápàá jùlọ tí ń bá ń ṣe àdúrà alìsìtì ọ̀ àdúrà ìwà omi nínú ìnàkàsọ̀lọ́ àkọ́lá so odi méjì àmì méjì àwọn tí wọ́n wà níwájú wa ní sọ̀rọ̀ kò ní bẹ̀rù àbá ni pé tí èèyàn má tẹ̀wọ́ òní asúlù bọ̀ tí àbá tẹ̀wọ́ ń kọ́ kò sí nǹkan kò sí láì sí. ṣẹwárí yìí clinton sọ wípé ibi tí ànájọ bá ti tẹ́wọ́ bóyá nǹkan tí wọ́n gbà lérò ní pé à ń pè kíníkà ní àzìkáàrù àzìkáàrù ká sọ̀pìtẹ́ tá a máa ń ṣe wúrìdì wúrìdì àbí zikiri tàbí wúrìdì àti zikiri ìdí ni mùúrìdì di tí èèyàn ń ṣe ní gbogbo ògbà ní àsìkò kan náà ní gbogbo ògbà lásìkò kan náà lápèjì kó tó mọ pé lẹ́yìn àlàáfáàrì wọ́n máa gbé ọ̀bàna àtìmá ti dùn ní àtàná pé àtọ̀rọ̀ àtàná àkínà àdábà náà tí ò nígbà tí ó dún ní máa lórí ìdí ẹ̀mí wọn náà sì ní zikì òní. àwọn akáǹbẹ kan tí ọlọ́ọ̀bá máa ń ṣe pẹ̀lú àrẹ ọ̀sálàm pé àkà máa ń rí méjì ká máa ṣáwọ́ pépé gẹ́gẹ́ bí àzẹ̀kárù mọ̀tá àti àdìkáàrù sọ̀bá àbí àdìkáàrù tí màmá ó ṣe fún ọmọ rẹ̀ nígbà tó bá lọ ń tẹ́ àbí tó máa bá ń jáde àbí tó máa ń lọ sùkú àbí tó máa lọ lè tẹ́wọ́ tó àyín lókà ìkẹ́lì máa ń زودك الله التقوى وغفر ذنبك أتوجه الله دينك وأمانتك وقواتم عملك زودك الله تقوى وغفر ذنبك ويسر الله لك الخير حيثما كنت أدواني fọ́múlà rẹ̀ lóṣù wọn náà yéé fún mi òbí àwọn wa ń àdúrà fún ẹni tí ń kẹrìn àjò yóò wí bá náà ṣùgbọ́n yàtọ̀ sí ẹnìkan òun ní sọnù kò kí ẹ̀ wá fọwọ́ bọ́jú kí ẹ̀ fọwọ́ bọ́jú ó ń ṣe ọlọ́run bàtà ọlọ́wà lọ sálà mo ò gbẹ ẹ̀gbọ́n wá pé ó tẹ́wọ́ fọwọ́ bọ́jú rí الإمام الحافظ ابن رجب الحنبلي من ترى جامع العلوم والحكم فتنسي ثم حديث حديث أكليك فإذا لكم أنه بوضعك يا رب يا رب ìmáàmù ah, alhafiz bin abdul rajab bin pépé yìí ó kẹ́wọ́ sókè mùsùlùmí ó wá ní ọ̀nà mẹ́rin ó dákọ̀ ọ̀nà mẹ́rin pé bó ń ṣe ọlọ́run máa ń kẹ́wọ́ sí òkè mẹ́ta ọ̀fọ́lá máa máa ṣe bí ìbàdí máa ń ṣe báyìí ó ní ìgbà míì yẹ́rìkà yàtẹ́ ń kìlà sàmà láì ìwàhùnmá àwọn ọmọ yàrá màtàrà egypt wọn bá ń sábà ń sọ bẹ́ẹ̀ wà ní aramu sábà ń ṣe àdúrà nínú átámú àì wọ́n ṣe máa sọ̀wọ́ ni tó nígbà náà táwọn náà sí ní ìlú láti eré àdéhùn ni àwọn máa fọwọ́ ara wọn pé àwọn ilé ìwé máa tígbà táwọn náà fẹ́ mú bọ́ọ̀lù àti wọ́n ń fi súnà ni then ẹlẹ́ẹ̀kejì sí ìrìn àkàtókè ìrìn àkàtókè tó ẹlẹ́ẹ̀kẹrin tó mẹ́ta tí tó àbára ní tìbàtí mẹ́rin òun náà ni àlèmáàmù níbi ìrọ̀jà mi ló dákọ̀ ẹ jẹ́ kí n dákọ̀ rẹ̀ mi ò fẹ́ dákọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó torí pé àwọn èèyàn máa ń wọ́n máa ń fi lò òun ṣe ọlọ́run ọba a máa ṣe báyìí sallallahu alaihi wasallam tí ó da ojú ọwọ́ rẹ̀ kọ ilẹ̀ ẹlẹ̀ tó àyìn ní pé Ibn Rajab ní pé pàápàá jùlọ nígbà tí ọba fẹ́ bóyá ọkọ̀ ẹ̀sìn àdúrà àbí ìpìlẹ̀ àwọn àṣà tó a máa ṣe pọ̀tẹ́lẹ́yìn ìkọ́mà bá ibùn rọ́jàbù náà ní pé ìkọ́mà àmúmẹ́ńsà rẹ̀ nínú ọ̀nà mẹ́rin tí tó mẹ́ńsà tó ìdá kàṣẹ báyìí ìbí kàṣẹ báyìí kàṣẹ báyìí ọ̀mí tẹ̀sà ní ẹ̀kọ́ rẹ̀ tó wọ́n wọ́n rìkọ́dù ilé wọn wá rìkọ́dù wípé tábà parí àdúrà wọ́n tààrà eléyìí máa sábà ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn alùpọ̀rẹ́kọ̀ àwọn sófi sàpẹ́nu sòfíà nu apá kan wọn àwọn táǹpẹ̀ ní olòlíyà olòlíyà sábà ìpè gbogbo nǹkan táwọn bá rí ọlọ́run nǹkan bá rí yín ọlọ́run pẹ̀lú àwọn yìí tẹ́ bá kí wọn máa kéèké wọn ó bọ̀ lọ́wọ́ wọn wà fọwọ́ ra yín la òun fọwọ́ ra wọn àtọ̀ ra ara ọ̀sán báyìí pé ní kúlù ṣe ìwò wúwúwú tó àwọn sábà ti bọ̀ kí ló gbó sóbí náà kìtìlú gbó áàlù tọ̀ríkọ̀ àwọn áàlù tọ̀ríkọ̀ tí wọ́n ní ìmọ̀ tó àwọn náà ti fi wọ́n dára lẹ́bọ̀n àwọn tó ń kàn ṣe gbogbo ya kọkùkọkù tí wọn ò ní ìmọ̀ nàmà ìjọba tí kúkúrú ni wípé ẹ̀bà tàbí àtàn ẹ̀wọ̀ ẹ̀wọ̀ lèmi ọ̀tẹ̀lẹ̀ tó ní àdúrà táà ń ṣe ibi tí ń bọ̀ láti sámà yóò bọ̀ sínú àtẹlẹ ọwọ́ akọ rárá sunna nìkan ni wọ́n pátá wọ́n sókè Allahu ta'ala ala bisawab wa sallallahu wa sallam وبارك وأن يعمل نبينا محمد وعلى آله وأصحابه وسلم عليكم السلام ìlẹ́sàn rí wọ́n ní àìbéèrè àkọ́kọ́ pé ǹjẹ́ sàárà àdúà ìbáàjẹ́ sàárà ìbáàjẹ́ àdúà ǹjẹ́ ń bòkú àbí kò bòkú náà sàárà ń bá òkú àdúà náà sì ń bá òkú òun ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba kó máa bá sọ wípé ní ìdámá tàkìbù ní àádámà ìǹkọ́pà áníhù àmọ́lù ní ọba ti kú wọ́n ti pa fáìlì ẹ̀dí nǹkan mẹ́ta ní òkòókò nǹkan mẹ́ta ní òkòókò sọ́dákọ́tún jàríyàtún continuous charity sàárà tó ṣe bóyá igi ló gbìn ní kàga ló gbẹ́ ní mọ́sálásí ló kọ́ ní ilé ọmọ òrukàn ló kọ́ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn sọ́dákọ̀ tí ó máa lọ lẹ́yìn rẹ̀ àwọn ẹlẹ́mú ìrìnsáfà òbí àbí ìmọ̀ tó ìpá para àwọn èèyàn àwọn ń sàǹfà níbẹ̀ tíra táǹkà yìí lẹ́sìn ẹnìkan ló ṣe àwọn ṣẹ́kù wa Abubakar Jazairi rahimahullah ramatawa ṣe àti kú gbogbo àti àbáǹkà tíra wọn lẹ́sìn wọn máa kọ́ra dá fún wọn ẹlẹ́mọ́ ìtàkà òbí yìí àwọn waladun sọ́ọ̀lì ẹ̀kọ́ ẹ̀bẹ̀ ọ̀la àbí righteous child tí ń ṣe àdúrà fún bàbá rẹ̀ àbí rẹ̀ àbí gbogbo àwọn òbí ẹ̀ so àdúrà nù then eh, tó kò bá kú à ń kírun sí òkú la mo tá à ń kí sókò la àdúrà nù sàárà náà nù arákùnrin kan lọ bá Ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta olùbá yìí pé ní báwọn òbí òun mà pé tóun bí bá ń bẹ láyé fóun ó ṣe dáadáa sí wọn ọ̀ràn yẹn ni ojúṣe ni tí tí wọn bá ti wá kó ń kọ́ sójúṣe òun kó parí lábìnrin òṣìṣẹ́ wọn parí o ó wá ká àwọn nǹkan tí ó máa ṣe lẹ́yìn wọn fún un nínú ẹ̀ ní pé ní ìsìnfàárù láhùn wọn ó máa tọrọ àforíjì fún wọn òde ní wàdùá láhùn wọn ó máa ṣàdúrà fún wọn òde jù wàsílátò ráhìmì àlẹ́tì látẹ̀sílú ilá bíhìmà àwọn okùn ẹbí ṣe pé bàbá àbí ìyá yìí ni máa ń so wọ́n pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó náà ó kọ̀ǹtínú odi mélòó odi mẹ́ta wà dúró sọ̀dì ọ́ìlì má àwọn ọ̀rẹ́ bàbá èèyàn tí ò sí láyé má kí ẹ má ṣe dáadáa sí wọn ọ̀rẹ́ ìyá èèyàn tí ò sí láyé má kí ẹ má ṣe dáadáa sí wọn gbogbo àwọn eléyìí yóò máa jẹ́ sọ́dákọ̀ sàárà fún òkú ẹni fáwọn òbí ẹni ìbéèrè náà wà ní ọmọ èèyàn náà ó ń ṣe ọlọ́run mẹ́ńṣà ọmọ èèyàn náà ẹ̀ka àwọn afọ́sọ pé ní ìtò ń ṣe ọlọ́run bá mẹ́sàn lọ́wọ́ àlọ́ àṣálà ó mẹ́ńṣà rẹ̀ ní báàdì mìsáàlù àlẹ́ẹ̀bọ́rọ́ tó jẹ́ ọmọọmọ ìlábùdé láti sọ̀sọ́sí àti sàbàdì tó gbogbo òkú yẹn tó bá kú ọmọ ni ẹ̀gbọ́n ni ìyàwó ni ọkọ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ìyó máa sàrà fún bẹ́ẹ̀ tó jẹ́ kẹfẹ́ ìdí pé àwọn èèyàn kan máa ń sọ wọ́n ní àwọn àkàn sọ pé sàárà ìbò àkọ́kọ́ kò kọ́kọ́ sọ kò sí ẹni tó sọ pé sàárà ìbò òkú kò sí gbogbo mọ́sáàbù alùsọ nẹ́tọ̀ jama ní pé ní sàárà ń bá òkú àdúrà sì ń bá òkú ah, then but kí ni bóòlù àti fẹ́ ṣe àdúrà fún òkú ibi tí àwọn èèyàn ń pẹ́ àkíyèsí sínú bókù bá kú ká máa dáná àbí ká máa dájọ́ pẹ̀tọ̀ àsìkò dání ti pẹ̀lú ògùn ọlọ́run bá àwa onísùnà níwá ọjọ́ mẹ́ta náà ni a ti ṣe ìparí ọ̀fọ̀ àbí ìparí àdúrà ọjọ́ mẹ́ta kò sí kò sí ti ń jẹ́jọ́ kò síjọ́ kan kò síjọ́ méjì kò síjọ́ mẹ́ta kò síjọ́ méje kò síjọ́ mẹ́jọ òkú èyàn èyàn ó máa tàdúrà fún wa bá a bá a gbàtà parí tẹkítírì nísìnyí àti tàdúrà fáwọn òkú wa gbogbo wa sábà ti rántí wọn a máa ṣe àdúrà fún wa ìmọ̀ adájọ́ sùn làwọn èèyàn ń pe àkíyèsí pé kò dáa then ká máa dòkó nílé olókùn òun náà ò dáa níta mẹ́tì kan sọ́lá bá wí nù pé kò dáa ká máa lọ lè jòkó nílé olókùn níjòkó ẹni tí ó fẹ́ máa jẹun níbẹ̀ súnà ní wípé bókò bá kú fún yàn àwa aládùúgbò làá máa lè dáná fún wa kì ṣe fáwọn ni wọ́n máa wá dáná fún wa so nǹkan tí àwọn èèyàn ń pe àkíyèsí sí nù kò pé ká má máa jòkó ká má máa ok lókẹ́lì ìdáwò ní ìsìn alhamdulillah kò pé ọlọ́wọ́ sàn ẹlẹ́sàn rí ẹ̀yìn náà ó yẹ kẹ́ lè sọ ń gbọ̀wò mi ìdáwò bẹ̀rẹ̀ fìdáwò fìdáwò kìí sàdáyébá kìí ṣe àdáyébá bá ń fi fìdáwò àti fìdáwò àbálá àwọn bá àti kéré bàjá náà bá lẹ́ náà ó yẹ kẹ́ lè pọ̀jù irú àwọn àwọn ọmọ eléyìí nìsín náà bá dàgbà ṣàpé àwọn ò máa rò wípé títí ń bọ̀ ti pẹ́ ni gbogbo táǹkì ní bíbíà ti máa rí nù sọ̀láàtù fàájì àwọn akọ̀ ọba aláyé ló àwa bá aláyé nù pọ̀tà àwọn akọ̀ ọba aláyé pàtàwà bá aláyé àwọn tí wọn ò bá ní màá rẹ̀ wọ́n wà pẹ̀lú pé ní àti wọn àti pátá láti òun wọn ò ní mà wípé gbogbo àwọn báàsì títí dídí ọgọ́rùn-ún mẹ́fà lẹ́yìn dáná ní ikú tán sọ̀lá wà lẹ́yìn sọ́là òṣèlú sọ̀lá tó lè fà ṣe bẹ́ẹ̀ náà ló wo ìdáwò yìí ṣùgbọ́n táwọn èèyàn ń fi àkéèké ni kéèyàn ó ṣàdúrà fún òkú ẹ̀ dandan ni o kí wọ́n ti ṣe sàárà fún wọn dandan ni o torí tẹ́kọ̀ọ́ ní ìsìn kọ̀lọ́ńtírì nínú àwẹ̀ ẹnìkan yẹn wá sí i mọ́sálásí lọ́wọ́ fásitì na kọ́mọ́tẹ́tọ̀ wọn sí wọ́n wá sí wọn wá sí mu ọ̀tẹ̀ yìí wà ní pé ní ìṣe ìṣe ìṣe ládá tẹ́ẹ̀bà rí níbẹ̀ kọ́lọ́mù bá ti fi ṣe ìkẹ́ àtẹ̀jẹ̀ fún àwọn bàbá àbí àwọn màmá àbẹ̀lọ́dọ̀ ọlọ́run ó dáa bẹ́ẹ̀ dáadáa àfẹ́rẹ́ ní tí ń lọ ẹ̀múwúlápò fi sabilillah ló ń kọ bàbá àbí ló ń kọ rakura yìí ló kọ́ ọmọ mi tí ń jẹ́ lágbájá ládàá ló máa bá gbogbo eléyìí ìgbàláyé wà ń bẹ ẹ̀kọ́ ni ojúṣeéṣe ni ọlọ́run ó gbà tí yóò lọ sí yunifásitì àbílẹ̀ àwọn ọmọ òrukàn ọba ní ìyá ọmọ kan òun fẹ́ ẹ̀fọ́nṣọ́ rẹ̀ bóyá ọjọ́ kan ni bóyá ọjọ́ méjì ni bóyá oṣù kan ni bóyá ọdún kan ni bóyá tí ìparí ẹ̀kọ́ rẹ̀ ni lórúkọ bàbá mi àbí ló kọ ìyá mi àbí ló kọ ọmọ mi tó dáa púpọ̀ púpọ̀ ọlọ́mọ ṣe ní rọrùn lọ́wọ́ sì gbà ní ẹ̀sìn fún wa lákàtúnṣe ọlọ́run ọba جزاكم الله كل خير وصلى الله وسلم وبارك وانعم على نبينا محمد وعلى اله وصحبه وسلم èyí tó dáa ní òfin ilé òun ṣe ọlọ́run bá ti ṣe àdúrà gbogbo tó bá ṣe bẹ́ẹ̀ ànẹ́bí sọ̀lọ́ ọ̀rọ̀ fún sọ wípé ní mọ̀nìtàrà ọ̀kà ṣẹ́yán tìlhàrámì náà làwọn tìlhàlà gbogbo tó bá torí wípé à gbogbo wà tí wọ́n ní ní èèwọ̀ ni ó sì fi ilẹ̀ ọ̀hún ṣe ọlọ́run ni pé ọlọ́run ọba yóò rí pílẹ̀sì ẹ̀ pẹ̀lú àlá àdìsọ̀ ẹjẹ́ ká bá pẹ̀lú ìwá ẹni tí ń ṣiṣẹ́ ní ọtí tí ọwá rẹ̀ tágbé lọ sí ọsibítù táwa ni pé bọ́ọ̀ bá fi ilé ọtí ọtí ti tẹ̀ nílẹ̀ ẹnjì náà ló parí mu yóò fi lájú òní kílẹ̀ yóò fi lẹ̀ àwọn àbá àwọn ọmọ ni pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti wọ́n máa ń sábà bẹ̀rù àwọn dókítà bá ti jọ́lọ́ àwọn ọlọ́gbà mi bá ní pé àwọn olóògùn nísìn ògùn yẹ́ máa lòun ní ẹ̀mẹ́ta lójúmọ́ wákàtí mẹ́rin mẹ́rin mẹ́rin ẹni tí wọ́n máa sọ aago ni gbogbo ṣe rí ọlọ́run ó ṣe ní rọrùn irú àwọn àmì bẹ́ẹ̀ kan fi ilé ọlọ́run wọlé àkànṣe rẹ̀ ló pèsè èyí tó dáa fún wọn ẹ̀wá ìdíkíńtì náà ni oníjàlá yìí pọ̀tọ́ oníjàlá yìí òun kò fẹ́ clarify kìnnìkan ṣe rí àwọn àgbàlagbà tí wọ́n ti jálàbí o wọ́n ti jálàbí ṣe rí bí tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú wípé nígbà tí ìsìlámù délẹ̀ yorùbá tó délẹ̀ yorùbá àwọn yorùbá wọ́n ń bi pé àtàmọ́sílẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òun ni sòkéwú lé lẹ́nu àwọn yorùbá gẹ́gẹ́ nígbà tí islam kọ́kọ́ dé ní lárúbáwá náà tán bá wá fẹ́ ṣe nǹkan àwọn àfá ń lọ kọ̀ǹtọ́ọ̀lù wípé abímọ rábà sọ̀mọ́lókọ̀ torí pé wọn ò mọ níbi sọ̀mọ́lókọ̀ afẹ́ ṣe ìyàwó ẹwà bá wa mójútó ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tí àwọn àfá ti kéré èèmọ̀ gbogbo àwọn àwọn àgbàlagbà láàrin àbáyé àbáwọn ṣe ṣe wá àti lọ wọn ọmọ tí ó lọ ẹ̀dá màálù lọ kaná ti tẹ́tù sí kátẹ́tù sí láti bí wàá ní ìgbà náà ṣùgbọ́n bá dé lọ bá bá débè ipò wọ́n dùn ń bẹ́ ìjọ kan ìjọ méjì ìjọ mẹ́ta àwọn aráàlú tẹ̀mọ́lẹ̀ yorùbá yorùbá yorùbá wọ́n gbùdù ní àpánlé àwọn aráàlú wọn máa ṣe wọ́n lálejò wọ́n máa gbóúnjẹ fún wọn wọ́n máa gbẹ́wà wá wọ́n máa gbéṣọ wá àlékà lọ́kítà rẹ̀ padà ẹni tó gẹ́gẹ́ bí àṣà olóńgbà ló ti wọ ẹgbẹ́ ní àwọn èèyàn máa ń lọ dá oúnjẹ sílé àwọn àfa láti ṣe ìpìlẹ̀ ẹni fáwọn àfa ìṣèlè bá ń ṣèlè bá ń gbé àfa àti ẹni tó ń dá màdáyé lọ tó kọ́ máa ń kéwú lọ yóò ti gbé àpàtì rẹ̀ àti tí ó jẹ́ síbẹ̀ kò táwọn tó lọ́wọ́ máa ṣe ní àlejò tó ń bóde wọ́n ló wẹ̀sì sánú bẹ́ẹ̀ ní ẹ̀lọ́rin àti nínú àwọn tí ọ̀wá kúrò nínú ìlú láti bẹ̀rẹ̀ ọlọ́run ọba àwọn èèyàn máa ń wá láti ilẹ̀ yorùbá láti ilẹ̀ west láti ilẹ̀ gbó tó máa wá sí àpá nílé tábà wá ń lọ nínú àṣà yorùbá tábà lọ sí ọ̀dọ̀ onífá wọn àbọ̀dọ̀ àwọn babaláwo wọ́n gbà wípé ní nínú àṣà yorùbá káwọn ó mú owó káwọn ó fi ṣe ètùtù so wọ́n wá wọ́n wá wọ́n wá mú àwọn àpá àtiwá náà gẹ́gẹ́ bí ọwọ́ àdúrà ní tó gẹ́gẹ́ bí ìwádìí táwà ṣe lọ́dọ̀ àwọn àgbàlagbà títí kí wọ́n dùn wá ní kó yẹ máa wá sára àwọn èèyàn wá ó sì bẹ̀rẹ̀ ọlọ́sìn ìgbà àdúrà tó bá wá padà débi ẹ̀ à ẹ̀rọ bí báyìí àwọn ènìyàn ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ló fi jẹ́ pé nílẹ̀ Yorùbá alhamdulilayi bẹ́ẹ̀ lọ́nkọ́lọ́kọ́ tó dáa padà ìdìbò àti alábòjogún lọ́rin kódà àwọn áàtà ọ̀tọ̀ náà ẹnìkan náà fi kọrin ó ní ìfẹ́ àfẹ́rẹ́ tí lọ́rin tẹ́kọ̀ ráyè náà fi tẹ́kí ni wọ́n fi jogún àṣírí àṣírí bíbù tàwọn lọ́rin ló jẹ́ àṣírí níbẹ̀ wọn gbogbo ìtẹ́lù bá ṣì máa kí ó tò àṣírí ni wọ́n pè so àwọn afẹ́ ìgbéjáde àti nípìnlẹ̀ gbígbàdúrà wọn fi ìmúlọ́sọ̀tún tí wọ́n pa á mọ́ fún ọlọ́run بلان قلوا قال ابن باز وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم